níbi tí àwọ̀ ọ̀rọ̀ nípa mọ̀lẹ́bí ìṣe dáadáa sí àwọn ẹbí ẹni kí a máa so okùn ẹbí ẹ̀kọ́ ká mẹ́jọ tó já ilé ìjọba jẹ́ ọ̀kan ẹ̀kọ́ Islam tó jẹ́ ẹ̀kọ́ ńlá nínú nǹkan tí ẹ ti máa fi ń súnmọ́ ọlọ́run ọba tí ọlọ́run tó nífẹ̀ẹ́ yẹn òun náà ní ìṣó ẹbí papọ̀ níbi tí a dáàbò sílẹ̀ tó ránṣẹ́ ní ọ̀fẹ́ dáàbò náà wá sọ́dá رحمه الله رحمه أحبه أهله نعم بسم الله الرحمن الرحيم قال المحدث رحمه الله تعالى لأبن الوقت محمد هكذا حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان عن أبي إسحاق عن الله عن أبي عمر قال من استغفر ربه ووصل رحمه نصيب في أجله وقضى له وكذبوه حدثنا ابو عيد قال حدثنا يونس بن ابي اسحاق قال حدثني عمر ابو بكر بن العربي قال قال عمر من اتقى ربه ورصد ربه كل قلت له بعرضه وارى ماله واحبه اهله لا آه. على الإمام البخاري عليه رحمة الله الذي في آخر التعليم أو في الدين وما تشتري الكفاح يعني كل شيء هو الذي تدار أيضا البخاري من وصل رحمه أحبه أهله níbi ìwádìí tí wọ́n pé àhábà ọ̀nà ìgbẹ́ni tí ó bá ń ṣe ẹbí rẹ̀ papọ̀ àwọn ará ilé rẹ̀ ó bẹ̀rẹ̀ ẹni tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó lù ú bẹ̀rẹ̀ òní lórúkọ ní ti pẹ́tẹ́lá báàbò yìí. قل حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن أبي إسحاق عن النظراء عن ابن عمر قال اليوم بلغت ابن عمر رضي الله عنه في التصريح لكي النصران ابن بلغت ابن عمر في من اتقى ربه عنه والله على راشدا láti ọba àwọn ọmọ yìí tó lọ. Mọ̀lẹ́dá ọ̀ọ́ta ẹ̀fọ́ kàlẹ́ láti ọdún bọ́. Ẹni tí ó bá ń bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ọ̀wá sọ̀rọ̀ ọ̀wá ṣùgbọ́n tó mọ̀ ń ṣú ẹbí rẹ̀ papọ̀. Lóṣìṣẹ́ sí ẹ̀jẹ̀ yìí, àlẹ́ ti ní ìṣẹ̀lẹ̀ ẹbí yẹn ẹ̀mí rẹ̀ ó kù àsìkò rẹ̀ ló lọ aláyé àti àlàyé yẹn ní ojú omi pípé ńgbà mí àfáàmì ti pé ọlọ́run ti fún ìṣẹ̀lẹ̀ ayé yẹn nìyẹn gba pé táàbí ètò náà bá kọ́ fún ọlọ́run kọ́ ní sixty látara sábàbí iṣẹ́ ìgbóhùn ṣe àmọ́ gbogbo ẹ̀ náà ló ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọ̀hún. àwọn mímu ní ara wípé ọlọ́run kọ ìbò kálukú lò àmọ́ tọ́lọ́ wọn oṣù bẹ́ẹ̀ ni ẹni pé lóṣù ẹ̀fí ajẹ́ nìyí àsìkò rẹ̀ tó lò láyé yóò pẹ́ bẹ̀rẹ̀ kó lò gbà yẹn lọ tó bá lọ sáà tiẹ̀ yóò ṣiṣẹ́ bí ẹni tó ṣiṣẹ́ bí ẹni tó lò títí yẹn láyé lọ ṣé ìfowópamọ́ lélẹ́yìn tó méjèèjì náà kò sí tó ṣe orí ọlọ́wọ́ bá ń bẹ̀. tó bá kan náà wà sábà láàrin ìlú bàbá láàrin ìlú owó ẹ̀yẹ yẹn wọ̀ pọ̀ wọ́n máa jẹ́ sílá lọ́dún sí ẹbí papọ̀ arúgbìkì rẹ̀ ọlọ́wọ́ àlùbáríkà tuntun wà ṣàkàwọ́ àlù àwọn aráàlú rẹ̀ náà lọ́wọ́ fẹ́ràn ọ̀yọ́ yọ̀ọ́ lọ́ọ́ láìpẹ́ ṣe pé tí tó bá ti ń fẹ́ràn yẹn táwọn èèyàn rí nífẹ̀ẹ́ sí yẹn ìtumọ̀ rẹ̀ náà ni pé ìlú ọba ń fẹ́ràn ẹ̀mí yẹn ni tó Ànábì sallallahu alaihi wasallam oníyìnbá aṣọ́gbàmọ́ ọ̀hún tọ́lọ́ba nífẹ̀ẹ́ rúkà قال لجبريل أحبه يوسف جبريل في نظر السنة جبريل لو أنا سنة بقى جبريل واتقوى وإنجا ènìyàn nínú ọmọ ìṣègùn fúnà fà àṣègbò kọlọ fẹ́ràn lágbájá ẹ̀yin náà máa nífẹ̀ẹ́ sí onítọ ìtumọ̀ rẹ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọyàn ló ti bẹ̀rẹ̀ sí ní máa ní ìfẹ́ rẹ̀ tó o túmọ̀ sí pé kò ní bùkátà kí ẹ̀rọ ní pé yẹn ń wá ìfẹ́ kí ilé ìrípa láyé àti mo fẹ́ kí ẹ̀mí mi ó gbò láyé kí ọmọ ṣògbọ́n káàkiri àbí mo fẹ́ kí n lówó kí ọ̀rọ̀ lè wá wà fún wa káàkiri ẹnu fẹ́ kí ayé wọn fẹ́ mi nǹkan tó ń ṣe nà lẹ́bi sọ̀rọ̀ yìí pẹ̀lú bá bẹ̀rù ọlọ́run tó sì ń so ẹbí papọ̀ títí máa ń ṣe dáadáa láàrin àwọn ẹbí onídìí kó já bí lára lọ ṣẹlẹ̀ ọ̀nà tí ó fi dí lára pẹ̀lú ọmọ wákàtí ẹni ní tiẹ̀ torí ẹni àlẹ́ وما يشكون إليه تبقنا حديث لك أبو عليه ومن يونس بن أبي إسحاق ونطقين حدثنا نظراء أبو مخارج هو العبيدي هو العبيدي قال ابن عمر ابن عمر لنا ووالدنا نوسف سوى لمن اتقى ربه ẹ̀tọ́ bá tẹ̀lé náà ọ̀gá rẹ̀ ọ̀wá tọ́lá wá ṣúná tó ń darí rẹ̀ papọ̀ ń fi ẹlẹ́rú ìrìn rẹ̀ alùpùpù ìtẹ̀mí ayé rẹ̀ lára tó ẹni pé ìtẹ̀mí ayé rẹ̀ ń gùn ẹni rẹ̀ ń gùn láyé ẹni pàṣẹ láyé rẹ̀ kan bákan náà wọ́n sábà máa ń lò ó lè ọ̀rọ̀ ọkọ̀ البر الأقرب فالأقرب ọ̀rọ̀ nípa pé kí ọmọ nífẹ̀ẹ́ àwọn ènìyàn ìmọ̀ ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí yàn dáadáa yẹn gbọdọ̀ jẹ́ pé al-aqrab fal-aqrab bí wọ́n bá ti súnmọ́ yàn sí lẹ́nu rẹ̀ tí wọ́n ń ṣe dáadáa yẹn. ó túmọ̀ sí pé dáadáa tí Islam ó tún ní ẹ̀kọ́ ọlẹ́kọ̀ọ́ kì ọkọ̀ wò pé kọ̀kọ̀ wò sùn kò ní ẹlẹ́dọ́gba ló dé five thousand fún lágbájá tó ó ní àwọn àwọn nǹkan tó ti gbọdọ̀ kọ́kọ́ ṣe fún olórí pé ọmọ ṣe fún àwọn nǹkan. الإمام البخاري عليه رحمة الله قل حدثنا حيرة ابن شريح لم يقع فلا يمكن الأكبر من الأكبر حدثنا الحمد بن شريح قال حدثنا العلي عن عمير عن قوم بن عباس عن عن العباس بن عبد الله انه سمع وني حيرة بين سوسريك وني أبور الملك بقية بن بشير ولا أبور يقدر أن يكون بقول الله لصالح بن معدان عن المقدام بن معدان ولأنه سمع رسول الله صلى الله عليه وسلم كل مبتع الذي تقول إن الله يوصيكم بما بأمهاتكم ọlọ́run bá sọ àkọọ́lẹ̀ fún yín ló pa yín láṣẹ kíkẹ́ fẹ́ bá ṣe dáadáa àwọn nàmbá yín àwọn ìyá náà lè fẹ́ kọ́kọ́ ṣe dáadáa bí ìyá tó bíyàn ìyá kọ́ máa ṣe dáadáa bí ẹlòmíì kò ní ṣe dáadáa ìdá kan fún màmá rẹ̀ yóò ti lọ lè ṣe ìlọ́kùn mẹ́wàá fún àpá àtọkọ ìkéwú eléyìí kì ṣe ìlànà ìgbàlódé ọgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ àbá àtọkọ ìkéwú ọlọ́lá àmọ́pọ̀ ọlọ́lá tó ìyá ọlọ́lá tó bàbá káàdì wá tó pé ṣé òkú yẹn ń lè dáwájú lọ́dọ̀ rẹ̀ tó òyìnbọ́lá kankan tó ìyá tó bàbá bóyá ìdílé mi ń fẹ́ wá ní gbogbo àwọn gbogbo àyè

ẹni ọdún sọ pé tó bá ti parí sáńgá yìí wọ́n ní ẹ̀dá ọwọ́ adíyá adíyá ṣe ẹ̀rí gbọ́ ẹ̀yìn gbọ́ nílé kí ojú bá lọ kéwù tó ń kó sọ fún nílé kéwù ó kéré bí ní tó fẹ́ ní kẹsàn án owó ní kéwù àbí ẹ̀mú wà làbàbà wa náà wà ní kéwù tó jẹ́ ní kéwù tí wọ́n ti mọ̀ fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá sí sáà ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ìlú mọ mú lò tó ló fẹ́ tẹ̀sí tó yóò àkójọ lọ́wọ́ tó kọ́dà ṣéwù ní kò fowó ra ọkọ rẹ̀ rí tó àwọn mọ̀lẹ́ bí wọ́n mọ̀ dá ọkọ fún un táwọn lọ bí ọyọ àwọn bàbá rẹ̀ àyè tó gbogbo eléyìí ìmúnilẹ́rù ìmúnilẹ́rù kò tó ṣe pé àìgbọ́ ẹ̀sìn lé ní wọn wà alẹ́ mi sọ fún wa pé akọ́kọ́ ẹgbẹ́ ọmọ ìṣẹ̀lẹ̀ àti ìlú ó ń na ara rẹ̀ àwọn màmá yín ni wọn. Àlejò tó ní tó ń bá yín kí kò ní òkú ń bá ara rẹ̀. Àníṣe ọlọ́wọ́ bá ń fún yín ní àṣẹ ife àwọn òbí ìyá òun ni kẹ́ ẹ ṣe dáadáa lójú. Sọ abúláńlá ni ọmọ tí ń tọrọ kọ́bọ̀ tọrọ kọ́bọ̀ kì í ṣe wúláńlá òun ní five thousand naira onímọ̀ ọmọ rẹ ní five hundred naira ń bẹ̀ láti ní ọ̀nà ní bùkátà rẹ̀ àbí one thousand naira rẹ̀ lọ́nà lóṣooṣù ẹ̀ ní ẹ̀rọ ìgbà. tó ìyá ẹ̀ gbọ́ wọn sí pé á ah, ìlú náà mọ̀ ọmọ bí ọmọ mi ń kó lóní nìkan. kódà tí ìyá ẹ̀ náà mọ̀ rí tó kódà tí ìyá ẹ̀ máa ná pé kó rẹ̀ nítorí náwó lé ọdẹ ìjọ tó wọn náà bá rí ọdún ọmọ ẹ̀ tó ọmọ pé àtẹ̀mí náà ń ṣe dáadáa ọmọ ní omi kọ̀ọ̀mù yìí náà ń rẹ́sì láti ṣe dáadáa tó ìyá ọ̀la ìsìláàmù fi ọ̀rọ̀ lọ ṣe é lẹ́sẹ̀ ní ọ̀rọ̀ tó dé kí ni wàhálà tí wọ́n ṣe ní agbára jù lórí ọmọ ìyá tí wọ́n jẹ ó ti pọ̀ jù lórí ọmọ ju ọmọ wa ṣe dáadáa fún wọn lọ ẹ̀ lọ́wọ́ àlẹ́ ìgbà wọn lọ́wọ́ lẹ́yìn tó dákọ̀ bàbá tán lórí ilé tó dákọ̀ ìyálẹ̀ yìí وأن ثم يوصيكم بآبائكم لينا لينا وإلى البيت أبائي فكر تشجر بابا ثم يوصيكم بالأقرب فالأقرب لينا وأنتم ẹbíṣe súnmọ́ rẹ̀ ní tó lẹ́yìn lẹ́yìn àwọn ìyẹn àwọn tó tún kan náà ní àwọn ọmọ ìyá yẹn inú àwọn ọmọ ìyá yẹn obìnrin obìnrin yẹn wọ́n pọ̀ sídà obìnrin àbúrò rẹ obìnrin ẹ̀gbọ́n rẹ obìnrin yóò kọ̀nsídà àwọn kí o tún kọ̀nsídà àwọn ọkùnrin tó irú eléyìí ń jẹ́ pé èèyàn máa ló ń ṣe ń tu ìṣe dáadáa lẹ́yìn ìgbà yẹn ìgbàjọ́ náà ó ń kú ẹjọ́ ìgbàjọ́ náà pẹ̀lú ẹjọ́ ẹjọ́ ìgbàjọ́ kọ́tún tó yẹn nípa àwọn ẹ̀gbọ́n máa búrò ló wà tó kó tó wá kan àwọn mọ̀lẹ́bí tó jìnà tó irú eléyìí náà ìyẹn gbọ́dọ̀ mọ̀ níbi ìṣe dáadáa tòun tó máa ti pé ìyá ọmọ yìí ládàá ní ìṣe àlẹ́bí tán àlẹ́bí ní ọmọ yìí ládàá ìṣe dáadáa ó tún máa ní ládàá ìṣe ẹbí papọ̀ tó bá wọn ìyá ọmọ láìpẹ́ rẹ ni kò sí ẹni tí wọn máa ń ṣe dáadáa tó ń fún ìfẹ́ yóò fẹ́ràn yàn kí ni nífẹ̀ẹ́ yàn tó ti dẹ́gbẹ́ ní tó ìfẹ́ yẹn ń jẹ́ pé ń so okùn ẹbí papọ̀ njọ́ tó ń mọ̀ njọ́ tó wà látọ̀ bá ṣẹlẹ̀ nù ẹbí yẹn kó wá ti dùn pé aláàjì òfin àbí àkùdá tó bá yẹ kọ̀rọ̀ tòbí abúlé ayé tí ń bínú kò tó tọ̀ ọ́n àmọ́ wọ́n tó ń ṣe dáadáa yẹn tó bá ti dé tòbí àwọn ẹgbẹ́ ayé kọ̀rọ̀ yà àti òkú gàkà là ẹgbẹ́ orí ọ̀rọ̀ yìí gba wọn ní ọ̀rọ̀ wọn tó ń tó fún yẹn dáadáa tó ń ṣe fi òun ló ti nífẹ̀ẹ́ rẹ kò nífẹ̀ẹ́ ṣẹ̀ ọ́ ó rẹ̀ ní ẹ̀sọ̀ ó rẹ̀ ní ẹ̀sọ̀ sukuna tó o bí ìnáwó lánlá báyìí ní ẹ̀rọ náà yìí tó wọn nínú báyìí tó àmì ẹni tó nílò ẹni ẹni yìí tó àyà àkókò ní five thousand àkókò ní a ah, lásìkò yìí ní ìlú lọ́wọ́ kó kó káàṣì ó ṣe ẹ̀rọ ní five hundred nílò ẹni sẹ́ẹ̀mù ní three hundred nílò ẹ̀kọ́ kó tó ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ mú wa tó kó tó lé wọn lọ́wọ́ kó tó ọ̀lẹ̀ ṣe dáadáa náà ṣe dáadáa náà ṣùgbọ́n àwọn kan yẹn yẹn kí èyí ó tún ayé ṣe èyí ó tún ẹsẹ̀ náà ṣe. bákan náà àwọn tó ń jẹ́ pé ní alákanu wọn ń ta ní oṣù dáadáa ká kó oṣù dáadáa sí àwọn tí wọ́n súnmọ́ yẹn ní oṣù náà wọ̀ ní oṣù náà. فحديث ركبي حدثنا موسى بن اسماعيل قال حدثنا الخضر بن بن عثمان أبو الخطاب الساعدي قال أخبرنا أبو أيوب سليمان بن عثمان بن عفان يعني في رسول عثمان بن عفان يوسف عليه قل في حدثنا أبو هريرة هنا أبو هريرة الصلاة عشية الخميس يرى إيه لنا على نفس الجنة ليلة الجمعة ọjọ́ òru ọjọ́ jùmọ̀ à torí láti lọ pé òun ní kọ́kọ́ máa ń wá kí ọjọ́ ń lò wá torí náà èrò lẹ́jọ́ náà ní ìlú bá wọn sọ̀rọ̀ jẹ́ ń sìn jẹ́ òru ọjọ́ jùmọ̀ náà fàkà àbúrò ní ọ̀hẹ́rì على كل قادر رحم لما قام من عندنا قلوا لي كلك ذنب mo fẹ́ ma gbogbo ẹni tó bá ma ní já fún ẹ bí lẹ́mùnà kọ̀ mẹ́nà áwọn kọ̀ mà bí kò dìde mẹ́nà áyà òwò mà kò dìde mẹ́nà ẹ̀yìn lọ́wọ́ àyè tí fẹ́ mẹ́rin tó ṣe pé wọn àti ẹbí rẹ̀ ní èdè àyè láàrin wọn níbí kẹ́ni ẹ̀ bá kókó dìde o tó àbúrò náà sọ bẹ́ẹ̀ oníkàlẹ́ ń yẹ fún àhàdùn ẹnì kan kọ̀ dìde àbúrò ń bèrè mo fẹ́ rí ẹni tí wọ́n bá ní fìtínà wàhálà nínú ẹbí rẹ̀ tó jẹ́ kí n rí wọn ẹni gbọ́dọ̀ ìdílé hẹ́pítà ọ̀rẹ́ sàlẹ̀ àwọn ẹ̀mí ẹ̀ta ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá lọ fóun ní pọ́blẹ́mù pẹ̀lú mọ̀lẹ́bí tí ń jà nínú ẹbí rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ ní ń bá jà mo fẹ́ rí ó tọ̀ ní ó dìde mọ́lọ́rọ̀ bá sọ ẹ̀rọ وقال كنت هنا هيك الثاني اقول روايه كثيره قل فاتى فتى فتى ماذا فتى عمة له فقد صرمتها منذ سنتين ثم فاتى فتى وما قل كبات فاتى فتى عمة له وما قال لك بعض بعبره ممارس ọlọ́dún bá àmọ́ yẹn kí àbúrò bàbá rẹ̀ lóbìnrin ọlọ́dún bá yẹn ni kọ́dọ̀kọ́ rọ́mà bá múlò sàlàtẹ́rì ó ti jìnnà sí mọ̀lẹ́bí yẹn pẹ́pẹ́pẹ́ yẹn kí ọdún méjì ló ti fi ìyá yẹn kàlẹ́ ní lọ́dọ̀ rẹ̀ tó ní pé ọ̀rọ̀ tó gbọ́ lẹ́nu àbúrò rẹ̀ rà ó wà lọ́ọ̀lẹ́ bá àwọn tiẹ̀ ṣọ̀gbọ́n tiẹ̀ àbúrò bàbá yẹn lóbìnrin ó wà lọ́ọ̀lẹ́ bá ọdún méjì ló fi sílẹ̀ fàdákọ́lá àìlẹ́yà wàrà ìgbáyà ẹ̀ fàkọ́lẹ̀ lẹ́wọ̀n ìyáwó wọn sọ pé yẹ́bùlọ àti àá ìwọ ọmọ àbúrò mi máa já àbèjì kí ló tó tó wá bá mi kọ́ọ̀lù wọn ni sẹ̀mẹ́tù àbá òrẹ́rẹ́ta yẹ̀kúlù kẹ́rẹ́ àwọn kẹ́rẹ́ inú mọ̀gbọ́dọ̀ àbúrò yẹn sọ̀rọ̀ kan lónìí sọ̀rọ̀ yẹn náà lọ́wọ́ kì í wá kọ́lẹ̀ ó ní erùjẹ́ eléyìí fọ́tọ́lù lima kọ́lẹ̀ bẹ́ẹ̀ padà kódọ̀ rẹ̀ ló lè di kí ló tó fi ní tuntun ní pé ṣé àánú mi ṣe ẹni tó bá ní kìkì náà àánú ẹni tí ó ní wàhálà láàrin ẹbí rẹ̀ kó sọ fún mi ó ti mọ́ láàrin ìǹkẹ́dùn fún ọ jẹ̀wọ́n ní kí ọmọ títí yẹn ó bèèrè ọbẹ̀ àgbà ìgbẹ́ yẹn àmẹ́rin tí nǹkan ṣe kò dé nǹkan ò fẹ́ kò sí wàhálà sílẹ̀ nígbà tó ṣe ẹ̀wù ẹ̀rọ ọlọ́run wa tó pé tí tán yìí á ah, ọkà balẹ̀ ìdíje ti àwọn ènìyàn ojú ọ̀rọ̀ yìí ó lè wá lọ sọ́dọ̀ àǹtí tó wọ̀n sí dọ́dọ̀ rẹ̀ tẹ́tí fọ́dún méjì ìyá ìwà ní bí àmọ̀ ah, rí o kí ló gbé ọdẹ ẹ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ ah, àti sọ́dọ̀ àbúrò rẹ̀ wọ́n ní ó sì lé pé òun ara ń òun kanu òun kanu ẹni tí ọba ń bá mọ̀lẹ́bí rẹ̀ já kí wọ́n ní wàhálà láàrin pé òun kà lórí o. ọba ní ìtọ́jú ibi àbúrò rẹ̀ pé kí ni tí orí tó fi sọ bẹ́ẹ̀. قال أبو هريرة سمعت النبي صلى الله عليه وسلم يقول ثم قلت صلى الله عليه وسلم للرسول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى في شكل يمشي gbogbo iṣẹ́ tó lè yẹ bá ṣe wọ́n máa tẹ̀lé níbi fún ọlọ́wọ́ ọba ní gbogbo àṣìyà ìyàkólùlọ̀kọ̀ ní lẹ́yìn pẹ̀lú ìtumọ̀ gbogbo wọlé ọjọ́ àlàyé sí lọ́mọdé lè ní iṣẹ́ wọ́n kó fáìlì iṣẹ́ ìrìn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ọba. ولا يقبل عمل قاطع الرحم ẹgbẹ́ ń gba iṣẹ́ tiẹ̀. نو من دار الشيء ده تو يعني في أوقات الحديث في في عدد ضعيف لا أقال شيء من الحديث من بعد من تصل تحية الإمام الألباني رحمه الله في ولباية سقوط الجان حديث من العافية فإن حديث إن شاء الله إذا ذكرت يشاركين الشيخ tí ẹ fi ṣe láàrin ọ̀sẹ̀ kan tó bá di ọkọ̀ mi wọ́n á kó lọ́dọ́ lọ́wọ́ wa. àdéhùn mi nàìjíríà kó ní ọwọ́ lórí ọmọlọ́dún ní iṣẹ́ fọ́lọ́. àmọ́ àwọn tí wọ́n fẹ́ ṣùkú wọ́n ṣòfò ìlú iṣẹ́ lẹ́jọ́ wọn náà lẹ́nu bá ṣe pé ó ń ba ẹbí jẹ́ tí wàá lọ bẹ láàrin àpẹẹrẹ àkókò èrè àtúnṣe rẹ̀ tó ìwúrọ̀ ọ̀sẹ̀ yìí agbọ̀dọ̀ ẹlòmíràn tó wájú ọ̀sẹ̀ tí wọ́n bá tó pé ayé ọjà kí ìlú tó kí àdúgbò dà bí tí ìlú ti bẹ̀rẹ̀ ládùúgbò ti bẹ̀rẹ̀ láti rìn mọ̀lẹ́bí náà àtúndì mọ̀lẹ́bí ni bàtí mọ̀lẹ́bí ń dáadáa mọ̀lẹ́bí bí ọ̀dà bí ọ̀dà wọ́n pé àdúgbò náà ti di ibi ibi ìran ẹni tó bá rí pé ní pé èyí ní ìlú ní ìmọ̀ ìṣàtúnṣe láàrin mọ̀lẹ́bí mi ni irú ẹ̀ náà kò ní nílà láti ṣàtúnṣe pẹ̀lú ẹni tí kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ kódà tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn. torí tí wọ́n lè jù náà ní ìjà ẹbí ìjà ẹbí náà tí wọ́n lè jù tòtí ẹ̀ bá lè ní sùúrù rẹ̀ kí wọ́n ṣàfaradà rẹ̀ tó ọlọ́run ló ti ṣe orí dáná fún ẹ̀mí. المعنى المخرج حدثنا محمد بن عمران بن أبي ليلى قال حدثنا أيوب بن جابر الحنفي عن آدم بن علي عن ابن عمر عن ابن عمر من أنفق ما أنفق الرجل على نفسه وأهله إكو يومين وننه رارا وأهله أتكون نفسه ملابي olùgbé ọlọ́wọ́ ìdíyẹn ọlọ́wọ́ fira aṣọ fún ara rẹ ọlọ́ fún rẹ ìyàwó rẹ ìdíyẹn fira aṣọ yà tẹ̀síbù ha tó kí ṣe wá lọ òfin rẹ sọlá yà lọ òfin òfin ṣọlá dà yẹ torí pé kí ni àwọn ọmọ tó ọmọ gbà tó ń ṣe wàhálà tó ń tóbi kàkàkàkà tó ọmọ tó ọmọ tó ń lọ ìyàwó tó ọmọ tó ń jẹ́ naanị ni èèyàn gbọdọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá pẹ̀lú ọ̀nà arọ́sìkì wọ́n ti tó ọ̀nà àláàlì ẹni bá ń lo ní mẹ̀lẹ́bí tó bá jòkó dáadáa tó bá wù dáadáa owó rẹ̀ tí wọ́n rí ó rí ìtò lọ fún ara ẹgbẹ́ gbẹ ló kéré gan ó kéré gan mọ ẹgbẹ́ kan ẹnìkejì àti ẹni tọrọ bẹ́ẹ̀ bá ń sábà lọ sí òní àwọn ọmọ pàdé nínú ọkọ wàhálà ló ń kọrọ ọ̀rọ̀ wá ti wọn lọ àwọn ọ̀rọ̀ báyìí ẹni yẹn ní ó ń ṣe ní àbújá dúró wọn ní ṣẹlí àfọlọpọ ṣàlẹ láti rí àwọn ọmọ ilé ìṣọkàlẹ ìgbàlẹ wọn ní ó ní ọ̀rọ̀ yìí ó ní òun àbúyá lòun tó ń ṣe ọwọ́ láwọn àbúrò kí lè bá kọ́ lòun bí ẹ dákọ̀ ọ̀run níbi kaba rẹ̀ èló ni ẹni tí ten thousand wọ́n sọ̀ndẹ̀ èló ni tí ẹni tí ẹni tí wọ́n sọ̀ndẹ̀ èyí ti pé oṣù parí tó bá ti parí òun sọ̀rọ̀ nípa sí gbogbo wọn. ó ní òun sọ wá lé òun wá sílé báyìí òun bá ń wọ ọwọ́ àbúrò fóònù ńláńlá fóònù fifty sixty seventy wọ́n á fún ẹni tí ń fún ilé oúnjẹ gan-an fóònù èyí ló ní òun fóònù dájà síta iwájú iwájú òun pé iṣẹ́ owó tèmi ń ṣe kínkín nígbà yìí lè ní lẹ́lẹ̀ àwọn ọmọdé ronú òun báwọn bọ̀ ní òun padà dé àbújá báyìí kọ́nà wa fóònù wa lóṣù kan náà èmi náà mọ̀ gbádùn òun òun náà tó ẹnu ọ̀fẹ́ lọ gbádùn òun bàtà bá sọ̀rọ̀ mọ́ ẹni tó tọ́ bá lọ́wọ́ gbádùn òun rẹ̀ òun ní níyì tẹ́lẹ̀ náà á lọ ọlọ́wọ́ ọba tó mọ̀ ọ́n yìí sábà tẹ̀lé pé òfin fẹlẹ̀ ọ̀ ni ọkọ máa fi ṣe tòtò bá ti rí pé ọdún bùkátà wọn ní ìjẹ ilé òótọ́ ó fún wọn tó ti rí pọ́lọ́wọ́ máa tó máa bò fún wọn náà kò láti orí tí mo lọ pé àmì ènìyàn ó gbọdọ̀ gbìyànjú kó wọn ṣọ́ ọ̀nà tí wọn fi rí owó ọ̀nà jíjẹ rẹ̀ kó wọn ti ọ̀nà ìlà àwọn àrùn kó wọn ti ọ̀nà tọ́lọ́wọ́ torí wọn nìkan ló ń ta iṣẹ́ rẹ̀ pé wọn nìkan ò sì lè dáná lọ́wọ́ ìfẹ́ ló da ìṣòro rẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run wa. tòwánà ni wọn yẹn tó bá ti pé tó bá ti ń ṣubú ìkọ́bá ìtútù náwó yẹn tuntun wa la kala bọ̀ lọ́wọ́ ìlà àjọrọ̀ ọ̀nà ọ̀gbìnkà ẹ̀rẹ́ sí ya ọlọ́wọ́ ti lọ fún lẹ́sẹ̀ yẹn bí ṣe ń náwó yẹn lọ́dọ̀ kalada àlejò wa ni àbọ̀ wọ́n kọjá ìlànà ìjọba ẹ̀rọ tó bá fẹ́ náwó yẹn. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ kọ̀kọ̀ mọ̀ àwọn eré wọn ló fi fi owó bàbá rẹ̀ màmá rẹ̀ màmá rẹ̀ tòmátìtò màmá rẹ̀ bàbá rẹ̀ eré wọn ló fi kọ́kọ́ máa gbé ìnáwó yẹn wọ́n ń kí ẹ̀rọ fọ́ọ̀tù náà ń tọ̀ tó bá ti kọ́ bá wá ń ná tó yẹ wá kú ọlọ́wọ́ mẹ́kúta fal akọ̀rọ̀ fal akọ̀rọ̀ fẹsẹ̀ wa kọ́ mọ̀lẹ́bí àmọ́yàwó rẹ̀ ti ń fa ọwọ́ àmọ́ owó mọ́ àbúrò rẹ̀ ibi tó ń fa ìyàwó ẹbí tó ń fa mọ̀mọ́ ọmọ ìlú tó ń fa wàhálà ká tó ìyẹ̀wò ti ń tọ́lọ̀ wọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú kọ́lọ́ oṣù mọ́ ẹgbẹ́ òṣèlú fún ẹ̀ lẹ́sẹ̀ wà ní kí á lọ fọ́túnmánú fàmọ́ ẹ̀dá fàlẹ́ àwẹ̀ tó bá ti kó bá ti tẹ́kù sẹ́ẹ̀ mo fún àwọn ẹlòmíì náà yòókù mo pẹ́ káàkiri nígbà tí káwọn ti bá fẹ́ pẹ́ fún náà báwọlá tẹ́lifíṣẹ́ rọ́ṣìnà àyà kọ́wé sí ìlúkọ́ ìhùn rọ́ṣìnà náà. حدثنا عبيد الله بن موسى قال اخبرنا سليمان ابو بلال قال عن النبي صلى الله عليه وسلم قال ان ربنا ينزل على قومه في صابر عظيم لن ربنا ينزل على قومه في صابر عظيم نعم الامام البخاري آه، ترجم اخاه يقول لا تنزل الرحمه من يتيالون على قوم فيهم قاطع رشيد fún àwọn ìjọ tó ṣe pé ẹni tí bá ń jápò ẹ̀kí bẹ láàrin wọn nǹkan tó ń wọ́n rán ń bá wọn ṣe papọ̀ ó ti ba ẹbí jẹ́ ó ti jẹ̀bi rú tó ti bi ènìyàn lọ́sùn tó kọ́ ní pé ọlọ́wọ́ kò ní níta ka ń sọ̀kalẹ̀ láàrin wọn. حدثنا حبيب الله بن موسى قال اخبرنا سليمان ابو إدام علي قال ولو سمعت عبد الله رغبتي عبد الله بن ابي اوفى يقول فتقول لقد النبي صلى الله عليه وسلم قال لتقول ان الرحمه اذا جاءت الجلال لا تنزل على قوم بمثل قال الإخوة والجوكا فيهم قاطع الرحم في تنزل جاوب ويبي قم بالعلم وحديث هنا حديث ضعيف àmọ́ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tí ó ga ìtumọ̀ náà ìṣe dáadáa tó dáa lọ pé ìjọpọ̀ ẹbí ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbúrò ni tó bẹ́ẹ̀ sì ni ìkẹ́ ọlọ́mọba kì í sọ fún àwọn tí ó bá ń jẹ́ olùṣẹ́ ọlọ́mọba àti ìkẹ́ ẹ̀ bá ń jẹ́ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ọlọ́mọba fi ń bẹ̀ wọ́n. àwọn tẹ́tẹ́ sábà ní ìdíkẹ́ ànábì òsùn ọ̀rọ̀ ẹ̀ jáde ìpè àwọn ìjọ tí ẹni tí ń jápọ̀ ìgbà ń bẹ láàrin wọn kò pé àwọn náà ìdúró ọlọ́run ọba wọn ìkẹ́ ọlọ́run ọba wọn kò kọ̀ wá bẹ́ẹ̀ sàmọ́ nǹkan burúkú ni bẹ́ẹ̀ lọ já okùn ẹ̀bí báwo ló fi lè kọ́ ọ̀sẹ̀ wọn ṣe ní náà. حدثنا عبد الله بن خالد قال حدثني قال حدثني ابن عن ابن شهاب أخبرني محمد بن زيد بن مرعي أن الزيد بن مرعي أخبره أنه سمع صلى الله صلى الله عليه وسلم يقول لا تدخل الجنة قاطع رحيم. نعم. نبي نعم في bí ẹ̀ṣẹ̀ ìjápọ̀ ẹ̀rí kò ṣe lágbára tó àti ìjìyà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìgbàlẹ́ àwọn ọmọ ń bẹ̀rẹ̀ tẹ́lá ní kíní ọ̀gá wọn ní ìyàwó ní ẹ̀ńdẹ̀ títí o bá sí ẹ̀ńdẹ̀ àlùsọ fún ìyàtọ̀ ẹ̀ńdẹ̀ yìí yọ̀kẹ́ ló kọjá náà ẹ̀ńdẹ̀ àmọ́ ń bò ní ọlọ́wọ́ sọ pé ìjọba yẹn ọ̀dà yóò tó sọ ìyà ìyà tó lẹ́yìn kí o sáfọ ẹbí kọjá ọlọ́wọ́ máa ní kọjá àmọ́ lọ́wọ́ tó sọ ìyà ní ilẹ̀ níbẹ̀ àlùmọ́ ń bò kọ́ tó. حدثنا عبد الله بن صالح قال قال الإمام البخاري بن عبد الله بن صالح نصر الإمام عبد الله حدثنا الليل قال حدثنا حكيم عن ابن شهاب أخبرنا محمد بن جبير بن مطعم مطعم جبير بن مطعم أخبره لذلك المسلم نصف محمد بن جبير ولأنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول نقطة الذين لا يدخل الجنة قاطع الراشدين كل هو الجنة عندما جابوا هدي so إليه آخر يقول آه، إنه مسيس الوعيد ولم يروها كما جاء bọ́lá ọba ṣe wí lálẹ́ ṣe wí lálẹ́ ṣe wí. ṣùgbọ́n ẹni tí ó bá ń ba ẹbí jẹ́ alẹ́bí kò ní wọ àjẹ́ náà. tó àdúgbò tó ní àlàáfíà lẹ́nu eléyìí kọ́lá lọ́n kọ́ lẹ́nu kọ́ṣí wọn náà. tó ní ìlú tó tó ọbẹ̀ ọ̀rọ̀ ọba kí ìgbà ẹbí jẹ́ ìgbà ẹbí rú fún báyà lẹ́rù ìsọ̀rọ̀ kó bá yẹn lẹ́rù tó ẹni ní ìyẹn ní àtìyàwó wọ́n jáde bíi pé wọ́n sì fún bá àwọn ọmọ wọn jẹ́ àwọn ọmọ tó gbé bí ni wọ́n ọmọ ìyá ọmọ bàbá ọmọ bàbá kan náà ti kan náà yí àwọn obìnrin sọ fún ọ pé ìtara ìjà látara fún ọ àbí ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìpadà rí ní dédé àwọn tó le torí gbà tí ìyá àti ìyá tó ọba rẹ ìyàwó àti ìyá ní wọn rẹ yóò dé rí àwọn ọmọ yẹn tó ẹrù tó bá rìn fún ọ nìyẹn káfíń ní wà tẹ́lẹ̀ wọ ẹsẹ̀ bí àbí ìyáálé àti ìyàwó ẹsẹ̀ bí ọmọ yẹn kọ́ tó lè di tí wọ́n kó nira wọn wọ́n já wọn ọ̀dá síra wọn wọ́n wọ wàhálà àwọn ìyá wọn ọ̀yá yẹn wọ wàhálà tọ́lẹ́bí ní ìpolówó àjẹ́nà kọ́ ẹ̀rú rọ́ṣì ẹni tí wọ́n bá ń ja ọkọ̀ ẹbí tí ń ba ẹbí jẹ́ tí òsì kẹ́bí ó tó. àwọn afọ aṣọra yìí pé yíwọ iná yẹn tó kìí ṣe pé yóò wá wọlé gbèrè síbẹ̀ ti kọlifáì tó sí ìyá ọlọ́run kọ́ ọlọ́run tó bá wọ ọlọ́run ọba ìbẹ̀rẹ̀ táwọn sọ pé kò wá ṣàtúnṣe yẹ ọba ẹbí yẹn jẹ́ kò tún ṣe tòbí gbogbo tó lọ lọ́wọ́ bá. tò ìlú ẹ̀mí náà ni gbogbo táwọn sọ yìí kí ẹgbẹ́ tó lọ́ba fóun ti ṣe olú ẹ̀ àǹfààní ọwọ́ ti sọ àbàtà kálẹ̀ kan àbí tàbí tàbí kálẹ̀ kan bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀rọ lórí wọn lọ ẹ̀mí rẹ̀ ti lọ ju tóun ṣe alọ́dọ̀ àbúrò rẹ̀ rà ẹ̀mí rẹ̀ ti lọ ibi tóun ṣe pé ẹ́ àbúrò bá lò ọkọ rẹ̀ àbúrò rẹ̀ obìnrin ni olùkọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ lóba yà rẹ̀ à ìwọ látọ̀dún méjì àmọ́ ẹni ní wọ́n yà sẹ̀wọ̀n bọ́ àtẹ̀tẹ̀lẹ̀ owó ìdarí ìwọ́ àti ìgbẹ̀rẹ̀ sẹ̀wọ̀n kó kọ́lọ́ ọ̀rọ̀ bàjẹ́ bàbá balùwà kọ́lọ́ tọ̀ ní à wọ́n wọ́n tó lẹ́bi lẹ́jà àlù rẹ̀ sẹ́ni àlù rẹ̀ sẹ́ni àlù rẹ̀ sẹ́ni wọ́n ń dajẹ́ rí ọ ìdùnnà ọ̀nà wa tó bàbá tó pàmò rẹ̀ sẹ́ni lọ́dẹ̀ kọ́tọ́ tó ṣẹlẹ̀ fún wa kò lè àdúrà ìgbà sọ tó ṣẹlẹ̀ fún wa. tó wíwọ ilé náà ń sọ ibi alẹ́ ilé ni wọ́n wọ náà nǹkan ba ẹni jẹ́ ìgbẹ̀lérò tó ẹni tó tẹ̀lé bá kú sórí rẹ̀ tí ó ṣàkóso rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfọwọ́ ìfọwọ́ wọ náà. tó àwọn tó bá wọ lọ́wọ́ bá ó lè wá ní kó mọ̀ kọ̀ọ̀kọ́ kọ́wọ́ lẹ́yìn ìpàdà kù mẹ́rin. láti ti wọ ọlọ́run lọ́nà méjì òkú sọ̀rọ̀ àmọ́ ó ti ó ti fi ẹ̀sẹ̀ débi pé ọwọ́ iná ọlọ́run wa kí ló ti àpàtà tó wá láwọn tó wá yìí pé ìtọ́lọ́wọ́ bá ti fi èméjì ń bẹ́ẹ̀ tí ẹni lè kú sórí rẹ̀ bẹ́ẹ̀ òun náà lè pé kí ẹ bá ṣe ẹkọ pẹ̀lú ọlọ́wọ́ àbí ẹ ṣe kúfúrú الأخبار أبي أشي بدعة المكفرة أبي أشي نظام الاعتقادي في ربوتي في ربوتي في الكوفة kò sí èméjì ní ẹni yẹn wọ́n wọ́n náà yóò ti gbèrè fún un náà yẹn. sọ̀rọ̀ àwọn ní sábà ní ẹ̀mí pípọ̀ wọ́n wọ́n náà wọ́n wọ́n náà nínú àwọn àfa àtúnà níbi ya ní sílẹ̀ ní pé wọ́n ní ẹni yẹn yóò na náà tó bá wù ọ́ lọ́wọ́ wọ́n ti nínú náà tí yẹn náà kì í pé yóò gbèrè náà pé kí ni kò شكل يمكن مع الرجال نعم حدثنا حجاج تذكر هذا الشرع يرجل ونسأل كان الكنيسة سجى مسلم يقول بابجة هنا كلاب أكتوها كلاب آآ غير ذلك الوان لا إله إلا الله يا غير لا إله إلا الله أبيها ولا إله إلا الله بابجة سبيل tó tó wọn ẹ̀kọ́ rẹ̀ nílé ibi sẹ́yìn tá a máa ń yẹ báyìí lẹ́nu ìlú ọmọ náà ni tó náà ti ní ìdí òun ṣàlàyé kóra mi ni yẹn yóò mọ bẹ̀rẹ̀ wọn bá fún un èyí ó kí wọn sí la èyí ti bẹ̀rẹ̀ wọn bá fún un yọrọ tó sàkánú rẹ lọ́wọ́ sàkánú rẹ èyí tó dánwò láwọn ilé tó bákan náà. حدثنا كذي حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال أخبرنا محمد بن عبد الجبار قال سمعت محمد بن سعد أنه سمع أبا هريرة يحدث كلهم قلت أبو هريرة عن رسول الله صلى الله عليه وسلم في فرسي وربا أتبع النبي صلى الله عليه وسلم لكن إن الرحمة شبنة من الرحمن تقول يا رب إني بذلت يعني إيه أقوى سجنة من الرحمن وجاء لك هو لا تضع الله وضع تقول يوم عصر نبيك واليوم يصرى فالمين ما وضع تقول يوم ما يسمى يصرى لا نبيك واليوم يصرى تلك الله وضع إن تسير ọ̀nà tó bá wù ní fi dá nǹkan yẹn mo fi gbé nǹkan yẹn gbà tó fi ọkọ tó lè kó ṣe nǹkan bí ọba fẹ́ tó tó ló mọ̀ sọ̀rọ̀ ẹ̀rí kọ́nà sọ̀rọ̀ sí ohun tó wọ́n tó ṣe náà nígbà tó yára ni pé àyùmù náà ti mọ̀ ẹ̀rẹ́ ìwádìí yẹn ìtùkẹ̀lẹ́ náà àìsí yẹn lọ́jọ́ gbogbo àti àwọn ọlọ́run ti àwọn ìpẹ́lẹ́ ní oṣù ọlẹ́nu ọwọ́ ọlọ́run sọ̀rọ̀ ọwọ́ òní lè lẹ́nu òní lè sọ̀rọ̀ ní ọjọ́ yẹn. tó bákan náà sábà máa ń gbégbá ní àwọn iṣẹ́ ọmọ rẹ̀ di ilé ẹ̀dá alẹ́sọ̀ ọmọ fọlá ní sọ́mi ní ẹ̀ma fún sọ́mi kú iṣẹ́ tí ẹ̀ma ń ṣe yóò di ẹ̀dá tí wọ́n wá bá ẹ̀ nínú sàárè tí wọ́n wá ṣe fàájì pẹ̀lú ẹ̀ tó gẹ́gẹ́ náà ni ẹbí tó pọ̀ ẹbí ọlọ́wọ́n fún sọ di ẹ̀dá ọwọ́ àwọn sọ pé yàrá wọ náà kò ní ní ìdòlè yàrá àwọn èèyàn náà ṣàbùkù fún mi ooo ẹni òtún ẹ̀jẹ̀ lọ́mọ ní ọlọ́wọ́ àwọn èèyàn ń gé mi wọ́n gé mi wọ́n dà mí lú yàrá ẹni ẹni pé àwọn èèyàn ń sagbó wọ́n sagbó wọ́n sagbó yàrá yàrá níta gbogbo ẹni tó bá ti kó wọn náà já ọ kí ni ọlọ́run bá kéwì jìnnà tó ń tọ̀ kí ni jìnnà sí i tó tẹ ọlọ́run bá wọn wà á sọlọ mọ́ wà sọlá gbogbo ẹni tó bá ti dà tó sọ papọ̀ kí ni ọlọ́run náà kéwì ẹni bẹ̀rẹ̀ tó ìtọ́nà sọ fún okùn ẹbí kíkẹ́ fọkàn ẹ̀ lálẹ́ ṣùgbọ́n ẹni tó bá ti gé ọ ìyẹn ọlọ́run ti jìnnà sí i ẹni tó bá ti sàbòsí fún ọ ìyẹn ọlọ́run èsì تبدو بالله أنا تشكوبا وشبيتي لا يعني ما قد وشبيتي لا يعني شو بابا يلا بس ما نبتسم أي بيت تو ااا آه، إذا بقى يحدث لك بعد آدم بن أبي إياد قال حدثنا ابن أبي زيدي قال حدثنا سعيد بن طمعان قال سمعت أبا هريرة olóhùn gbọ́ pé àbúrò rírà yàtà ẹ̀wọ̀ ọ̀hún mẹ́rin ìná ìgbéyà lọ́sọ̀fà mẹ́rin ọlọ́run ṣọ́wá níbi kí àwọn ọ̀tẹ̀ ọjọ́ báwọn ni wọ́n ń darí ayé ọ̀ṣùgbéyà làwọn ọmọ ọ̀dọ́ àwọn kéékèèké nǹkan mẹ́rin kí ni ìjọba bọ́ sí lọ́wọ́ kí ni ọlọ́run àtọwá ń bẹ̀ ọ̀dọ́ nǹkan òní ìjọba bọ́ sí lọ́wọ́ ìdarí ayé bọ́ sí lọ́wọ́ ìdarí àwọn èèyàn bọ́ sí lọ́wọ́ wọ́n ṣùfà á àbáwọn fún ọ̀gbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ní ikú ìgbọ́n náà ni ọmọ ikú ìgbọ́n tó níwáyé àwọn ojú kan ń bẹ tí pé tí àtúntò yọ̀bá tó ń gbọ́n láéláé náà lẹ́nu ẹ̀ gbé àtúntò rẹ̀ wọlé lẹ́yìn rẹ̀ yìí àmọ́ àwọn ọjọ́ orí kan mẹ́tẹ́ bá lẹ́nu kan tó bá ń ṣe ọkọ̀ owó ni pé kí ni ìjì wá ní fi hàn án ìjì ní ìjì tó kọ́ra yín bóyin yín tẹ̀lé ọdún ìpọ́nmọ kékeré ni wọ́n lọ́jọ́ rí bí mi tẹ́lẹ̀ mo kéré ìwọ tẹ́lẹ̀ mi tó kéré gan-an ó sì gbé dáwà lọ́wọ́ ó gbé dáwà lọ́wọ́ tó kò sí ọdún orí ó bèèrè ó bèèrè kò sí kò sí ní ẹsẹ̀ bèbí wọn náà ti lu àwọn ọ̀gá kan kọjá ọlọ́wọ́ pẹ̀lú kí wọ́n lọ ṣe lókun náà lọ ṣé bí ọdún orí èèyàn ti ń jẹ́ oníwà àti ìṣòro kọ́mọ́tò ń jà fáà bóyá láti di kí n fa mo ti ti twenty years di twenty years ti ń jàpá ló wà sí kàkiri lọ́jọ́ náà kí ẹdínwó kí kankan so kò sí ní ọtí ní tukú àwọn kàkọ́ nípa ti kẹmẹtẹ ti ṣe nígbà yẹn wà àwọn ìgbésẹ̀ kẹmẹtẹ yóò ti gbé kí yóò ti rìn so ìlú àwọn ìgbésẹ̀ yẹn lẹ́nu nígbà yẹn ń gbé nínú súnmọ́ ní ìsẹ́yìn ọgbẹ́ ọmọ ìkéni ń ṣe léyìí ní kéni so àbú òrìrẹ́ kan bí ọlọ́run àlè òkú ni ọlọ́run ò sọ wa níbi ìdarí ọmọ kékeré ọ̀dọ́ àtẹni tí kò gbọ́n kọ́lá sáàdù kọ́lá سعيد بن سمعان سعيد بن سمعان واني فأخبرني ابن حسن الجهني أنه قال لأبي هريرة ما آيات ذلك ونكلا قلتك من مبيه n bá ní kí ẹ bá wùlẹ̀ gbéjáde náà ẹ bò ní ẹ filẹ̀ ẹ má tọ̀ jẹ́ nìyẹn ó ní má àyà tó dáálí ó ní kílà pẹrẹ tẹ́ mo fi mele yìí kọ́là ó ní à ń tó kọ̀tọ̀ à arham akọ̀tẹ́ ìgbà ọmọ pé ọmọ kékeré àwọn eléyìí àwọn eléyìí wọn ò ní làákàyè ẹ mọ̀ ní wọn máa ba ẹbí jẹ ni wọn máa ba ẹbí jẹ wọn máa ba ẹbí jẹ sọ̀tọ̀bá ní kíní kan òmìnira kíní kíní kan ní lọ́lẹ̀ dáúgbẹ̀rú fún àtibábùrù bàbẹ́ ẹni lọ́lẹ̀ náà nínú súnà tó bá ní ìyàwó mi ṣe nígbà nígbà nígbà ah lé jáde ọkàlẹ̀ tán lápúrẹ̀ lóṣù <laughs> tó torí kíní ọpọlọ mi kíní bẹ lọpọlọ rẹ àwọn tí ń fọ̀rọ̀ lọ́pọ̀ àwọn fọ̀rọ̀ lọ àfà dáìyà yẹn ni pé oníwàásí tó wọn ní àpẹẹrẹ tẹ́tí máa mọ nìyẹn kò sẹ́nìkan tí ọpọlọ rẹ̀ pé tó ṣe pé àwọn sábàbí tí ẹbí ò fi lọ já ní ọmọ rẹ̀ káàkiri kò sí ń tàn torí yàtọ̀ fún pé ẹ̀sìn ọlọ́run bọ̀ gan fẹ́ babalà wàhálà ní bẹ́ẹ̀ babalà wàhálà kò sí fọkànbalẹ̀ tọrọ fún ẹni tó wá ṣe pé ọ̀tá ní bẹ́ẹ̀ láàrin ẹbí àbí tó wáyé pé ọkọ àti ìyàwó kan náà fà débi pé wọ́n fi ran kalẹ̀ ẹ̀yìn ní tọrọ èsì láàrin wọn òní ọkọ bírin yẹn òní fún orí fún ọkùnrin yẹn kò ní fẹ́ orí fún un tó bá kan náà yóò mọ fọ́ àwọn ọmọ yẹn nípa fọ́dọ̀ làwọn ọmọ bá wà ìkórìíra bàbá yẹn yóò mọ gbèsè wọn ní ẹ̀mí yóò gbà pé kó sórí kan fún òun rí láyé tó tukutọ̀ àràhàm wọ̀nyútọ́ ìlúmùgìrì ẹni tó nù ní wọ́n mọ kí ẹni tó ti nù ní wọ́n mọ kí so àfẹnutọ́lọ́ bá sànù tó náà ni ti dáwà tí ìtẹ́bá rí àwọn ọ̀dọ́ ẹ máa bá wọn níbi aburú jù ní ọ̀dọ́ lẹ́ bá níbi aburú ẹ lọ́wọ́ àwọn tó ń ṣe politics ẹ lọ́wọ́ àwọn tó ń ṣe court ẹ lọ́wọ́ tó wọ́n ní ẹ mọ̀ rí pé á ah, aburú ni alẹ́bùnrin alápẹ̀rẹ̀ pé ọmọ ọ̀dọ́ làwọn eléyìí bákan náà wọ́n yóò rí sọ ẹlmùrọ̀ṣídù ẹni tí bá wọn tọrọ tọ́nà yẹn òun lọ táwọn ẹni tí bá sọ pé wò ó nítorí pé yìí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ wá ní ẹ òun wá rọmọ kan tó mẹfẹ ní máa ti ìfẹ́ yá òun ní sí òun lọ táàrẹ wọn wà láyé àbáta lórí ìwé tí ẹ fẹ́ kí òun tètè ṣe kí ẹ̀kan ṣe kí ọwọ́ sọ wọn ni kí òun lọ́nà náà kí òun lọ́nà <laughs> kó o lọ́nà náà ló fi fẹ́ yà wò ó tó yóò sọ al-murshid ẹni tí ó sọ sọ́nà òun lọ́ta rẹ̀ tó kọ́lọ́kọ́ ṣe àtàwọn fún wa kò jẹ́ kí gbogbo nǹkan báyìí onímọ̀ á mú ọ̀dọ́ máa ń jẹ́ kó máa ń tó tọ́ láti ṣe títí wọn bá ti ń rí nǹkan tó dára yìí gbọ́ tí wọ́n rí àwọn ìmọ̀ràn tó dáa gbọ́ ó fìyàn lára balẹ̀ yóò jòkó jẹ́ kò ní kọjá àlà kọ́nà kọ́mọ́ ṣàṣàánú rẹ̀ fún wa hàdà wa sọ́nà lọ́wọ́ alẹ́ muhammed وعلى آله وصحبه وسلم تسليما والسلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله wọ́n di àwọn oníwà yìí náà àbí náà sọ̀tún ọ̀tá ní máa ń fi sọ́ọ̀tù pátá àti sọ́ọ̀tù bá fọ́ ọ̀dọ́ àwọn nínú ìyáàdù sí ní fọ́. oúnjẹ wàlímà Qur'an wàlímà yẹn ni bídàá tó ń ṣe látara kó ń ké alif lamim ń ké suratul fatiha sùnà ló fi jẹ́ bídàá àmọ́ kò kan oúnjẹ tí wọ́n ṣe kò kan oúnjẹ tí wọ́n ṣe kò kí ń ṣe oúnjẹ òkú kò kí ń ṣe oúnjẹ mọ́wúlìdì tó wàlímọ̀ ń bẹnu islam tẹ́ tẹ́lẹ̀ kọ́dà hafla pé wọ́n ṣe tafarruj àbí wọ́n ń pe hafla shahada yẹn bẹ ẹnu ń létí náà ní pé kọ́mọ́ ṣe ntọ́nà wọn bọ̀ ọ̀fẹ́ kọ́mọ́ kébé dáàbọ̀ kó sì máa kí n tó ń jẹ ẹ̀ṣẹ̀ kọ́mọ́ jẹ kó wọ̀ oúnjẹ kọ̀ wà oúnjẹ bí màá bá dẹ̀ lé ntọ́ hàn sí mi o wallahu a'lam náà alaikum assalam. Thank

wọ́n fi àwọn àtàbúrò rẹ̀ mọ́ lọ́kọ́ àbí ọ̀kẹ́ ọ̀kẹ́ ẹni àtúntò ní àwọn tó kàwé ní tó bá wọ́n tó bá tó kó tó wọn. Wípé mo tún wá sí ìpàdé ìdílé ìta òun jọ ní ìlú olóyún ìjọ. Torí ọ̀rọ̀ àkẹ́kọ̀ọ́. Now, ṣẹ́rí ọ̀rọ̀ àkọ́kọ́ fẹ́ sọ wípé ẹni tí ó wà nínú mọ̀lẹ́bí tí wọ́n àti ẹ̀gbọ́n rẹ̀ jọ ní èdè àìyedè láàrin ara wọn kó mọ̀ wulẹ̀ lo ẹnìkan kan mọ́lú àwọn bàbá yẹn wọ́n gángan kó lọ lè bá bọ̀dá rẹ̀ fún ara rẹ̀ kó lọ bá bọ̀dá rẹ̀ fún ara rẹ̀ kò kí ọbẹ̀ bọ̀dá yẹn kó yanjú rẹ̀ láàrin ara wọn tàbí kó mẹ́lòmíì tó bá rí kó jáfa tó ń trọ́st lọ́wọ́ ó mú lọ bá bọ̀dá yẹn òkú ni kásábà ẹ̀sábà parí nǹkan tí ń bẹ ẹ̀sábà mi bẹ̀ wọ́n tí ogun tó kọlẹ̀ kó tọ́lá rẹ̀ wọ́n. kàkébà dẹ̀ láwọn ọ̀rọ̀ mi tó wá lọ sí ló bá mi ṣẹ̀ wọ́n tí wọ́n sọ kẹ́mi wọ́n fi kò fi fúyẹ́ tó ìmọ̀ràn tó mi ní fún ẹni ẹni ẹni ìsìn náà tí ẹni kejì ẹni pé òun rí pé àkẹ́kọ̀ọ́ ti ṣe kíkọ́ pé ìrẹsì àrí àbí kọ́ dáná gangan ni kápẹ́yàn sí i kọ́ ṣe láyẹyẹ ẹ̀wà jẹun náà láti sọ kọ́ tó láyẹyẹ náà ni ẹ̀pẹ́ wà lé mọ́ akẹ́kọ̀ọ́ ó rí pé bí dáhà ni tó ìgbà tó wá rí pé bí dáhà ni ọwá tó ń sọ pé ìyàwó òun náà kó ń lòun rí sí bí dáhà ni ìyé ṣẹ̀tún báyẹn ìyé ṣẹ̀tún báyẹn tó bá rí nǹkan pé nǹkan ọ̀dà èyí ó jẹ́kẹ́ nìyẹn ó ṣàlàyé fún ni kò tí ó wà convince ní Islam nù. èyí ọmọ ń jẹ́ yàn pa ṣe nǹkan tí o bá fẹ́ kó ṣe nínú ẹ̀sìn kó sàlàyé fún un sàlàyé ẹ̀ bá wọlé títọ̀ wá ní eléyìí ò lọ lọ́dọ̀ síkàlẹ̀ rẹ̀ akẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ tó ọ̀rọ̀ àwọn súnà méjì ni àwọn súnà mi ni pé ẹ má pè èèyàn sí i ẹ má pè èèyàn sí i ó lóun wọn lẹ́nu tó ń sọ pé bẹ́ẹ̀ kì í ṣe súnà ní pípé yàn sí àkíkọ̀ kódà ata ènìyàn wọn kékeré rẹ̀ lọ́dọ̀ tèmi náà nìyẹn wàmọ mi ní skype pẹ̀lú èèyàn lórí rẹ̀ bí wípé mo rí kékeré kódà wọn fà lé tó bá wọn lórí rẹ̀ fẹ́ni yẹn kò gbọdọ̀ jẹ́ oníkéwú lẹ́ńtẹ́ ń sọ yìí ṣótiyẹ́ kò gbọdọ̀ jẹ́ oníkéwú kó mọ̀ sọ́dún kan báyìí tó bá jó oníkéwú ni tìǹbà ní pé bóyá kéèyàn ó sọ pé kó mú un tó bá gbára lé wa wọ́n kò gbọ́dọ̀ jó ń kéwòn ìdáwọ̀tọ̀ ẹ̀ tó tó kankan náà ni ẹni ẹ ń ṣe líle tí ò ní ẹ gínílẹ̀ torí ẹni ẹ fonímọ̀ pé apẹ́ntẹ́ mọ̀ ni ipe tí bá ń ba lọ báyẹn ojú rẹ̀ padà já ojú rẹ̀ padà já torí tó bá yẹ kó ń bá dá ìyàwó rẹ̀ tó ń gbé tó ń bá gbélé o ò rí wà tí fún ìyàwó ilé rẹ̀ mọ́ ṣẹ̀bùdíẹ̀ <laughs> náà lọ́kàn ìyàwó ilé rẹ̀ tó kí lọ́wọ́ àti fọ́ọ̀rẹ́ rẹ tó bá rí fọ́ọ̀rẹ́ rẹ bá ní lọ ká lápá rẹ tó ọlọ́run kó lẹ́tà ló lọ sọ́lá náà wọlé kó sọ́lá Kí ẹ máa rí owó ẹ̀ẹ́dẹ́gbọ́dì ṣé ìyẹn ti pé ìyẹn ti gbọdọ̀ sí fámìlì bóyá ìkọ́jẹ́ tó. èèyàn ń ṣẹ́ èèyàn wọ́n wà nítòsí yẹn dandan náà ni kí wọ́n fún yàrá yẹn lóúnjẹ wọ́n fọ àwọn pa owó wọn ebi ń pa wọn wọ́n á ń yọ lọ wọn ń jẹun torí wọ́n jẹun. àbí wọn fún wọn ní oúnjẹ déédéé kan jẹ káàkiri ìránṣẹ́ lọ́wọ́ so èèyàn so màmá èèyàn mama màmá yẹn kò lówó ìṣe ti yé ẹ̀rí kí wọ́n yàn kíkó ba gan wọn náà tún máa fún un ẹ̀rí kí wọ́n sọ ní ọ̀rọ̀ ni dandan ni dandan ni so kò jẹ́ dandan lérí yẹn mọ́ tí fún wọn láti máa fi yọ wọn lẹ́nu láti máa fi dùn wọn ní iṣẹ́ dáadáa sí wọn nìyẹn tó ti yé so wọ́n lọ wà. lórí cash sí pé ní transfer tí wọ́n àbí àníkàṣì Àkẹ́ òfẹ́lẹ̀ bọ̀dì rẹ̀, tí òfẹ́lẹ̀ bọ̀dì lọ́dà. Tò látara ìṣúdá sáwọn ẹni tí ó tó súnà ẹni wọ́n tó lè láìkẹ́ ẹ̀gá kọ́tù bẹ̀rẹ̀ fún rí pé ah, àwọn ẹni yìí wọ́n dáa. Ó sì ní ká ṣe, ó sì ń fún wa, kódà kò ní ká gba ká mú èlé ودي بقى كده كده عند اللي هو اسمه مين هو في رفيع شتي شوفي الشفاء مين اللي تعبوا ناوي فهمتم؟ والله اعلم سبحانك يا الله قال قال قال ẹni yẹn ń ta ní one five ẹ ṣe bí ráìsì náà ló fi gbà kò ń ṣe rìbá nìyẹn ó fowó lé ọjà fún ìyànà yóò ṣe rìbá ó ti yé so ètò burú jù ní kó wá pé mú owó ọjọ́ yẹn wá one five ní wàá tún ní one thousand ṣé ti yé òun ló burú náà ọlọ́ọ̀yà. Thank you ó wá jẹ́ pé ó pàṣẹ kàkì láti fi sọ pé láàrin náà na five hundred naira àti one thousand kí gọ́ọ̀nà ìlú fún wa sọ pé ẹ máa náà náà tó eléyìí là ń rí kò ẹni wà tó sọ Wọ́n náà jọ ní àṣẹ láfẹ́ ìjọba. Àkúrà Ivon ẹ̀rí pé ẹwọ́dúgbà kan jọ fún lápòjú ẹ̀. Ẹ̀kí ní wà lórí pẹ́sidẹ̀ntì ọba kan Kini kini ń ṣe sanfara ó sì lóun ó dìklẹ́ ṣẹ̀ríà ní tètè òun ó sì lọ ó ń bẹ lábẹ́ òfin wọn tó ti yé tó òfin wọn náà wọ́n lò fúnra wọn tó kánú náà wọ́n náà dìklẹ́ ṣẹ̀ríà òfin wọn náà wọ́n lò fúnra wọn òkú ṣe jẹ́ nìyẹn tí pẹ́lẹ́gbẹ́ nàìjíríà bá ní ẹ̀ṣọ́kù owó níná tí ìgbẹ́ nàìjíríà ní kí ẹ máa náà ẹ̀yẹ́ lọ láti lọ náà ọlọ́ àìlẹ̀mù. السلام عليكم ورحمة الله وبركاته